له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad محمد الأول حفظه الله ورعاه سوى جاي مامو ندعوة لحق سترى ما كلمة أبو كتا إما الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba alhamdulillahi ọba tí a dúpẹ́ fún náà ni ọba tí ó tún dá wa sí tó tún jẹ́ kí aláǹfààní àti tún pàdé lónìí tòótí ìbílá sábàbẹ̀ ọlọ́ọ̀bá náà lọ́ba tí ó jásí pé akọ̀ mọ́ọ́mọ̀ fún ni láwọn nǹkan míì tí yóò ti ẹ̀ tọrọ tí yóò ti ẹ̀rọ kan rẹ̀ ìbílá sábàbẹ̀ ẹ̀yìn náà kàn déédéé rí pé ọ̀rọ̀ ń ṣàkàn bọ́ sójú ẹ̀ bákan ni kò ní yí ọlọ́rọ̀ náà ń gbà míì táwọn àgbàlagbà ṣe ní tàdúrà bá gbà tán apáládùá kì máa ń ka. ọlọ́run bá tó máa ń ṣe léyìí. tògì ní bìlà sábàbí. àmọ́ ọmọ ọ̀rọ̀ ni lọ́rọ̀ ń gbà mí ẹ wò pé òwò ló ń ṣe gan-an látàṣírí ẹ fi bò tó yìí kò ní yóò pàápàá. tògì ní bìlà sábàbí. wọn náà kàn ti pàṣírí òun bò náà ní gbogbo tóun fẹ́ ṣe ló ń bọ́ gidi kò dẹ̀ Allah تبت الله أكبر العجائب في تكريب ما بعدا تبت العجائب في تقريب ما بعدا ẹlòmí kẹrẹ rẹ òun mọyàn ó wà connected wọn wá dà mú kò wá ní iríṣẹ́ gidi òun náà ti fọkàn balẹ̀ pa aládùúrà àwọn tí mo mọ̀ yìí pẹ̀lú àwọn tí mo connect mọ̀ yìí ìyá ò lè jẹun ọlọ́wọ́ mọ̀ mọ̀ jẹ́ kó mọ wá ara rẹ̀ ẹni tí ò wá mọyàn tí ò lẹ́bi tí ò lára kan tó bìlọ́ọ̀gì síbi kan ọlọ́wọ́ mọ̀ mọ̀ fúnra ara rẹ̀ gbéga láàárín ẹgbẹ́ ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn. ṣòkìrán aláàmàdàdé. ọlọ́run dúpẹ́ fún ẹ ọpẹ́ wa ò lópin ọ. nàdìrún alárọ̀sọ̀dé. eléyìí náà tún fi ń bẹ̀ ni pé à ń fẹ́ kí mi tún lékún sí nínú àwòrán tó ṣe fún wa. à ń sọ ọ̀yọ̀ bí àfàwọn náà sọ tiwa náà ní máa gbọ́. khairan bila àdàdé. ọlọ́run à ń rokan àwọn oore tí ò ní lóǹkà àwọn oore tọ̀tà máa rí tó máa lánu títàn máa kọ́ lẹ́nu rẹ̀ báyìí là ń bẹ̀ lọ́hùn. náà rí ju omi náà sọ́mádé. àwọn ìkẹ́ àwọn àwọn ọ̀kẹ́ àwọn ọ̀kẹ́ tí ẹ pé agbójú sókè bá ìfìlẹ̀ orí rẹ̀ afẹ́ ìṣí irú bẹ́ẹ̀ là ń bèèrè lọ́dọ̀ wọ́lọ́ wọ́n ló lè ṣe fún wa. ẹ̀hùn náà bìlà ta àbín. ọlọ́run àwọn sí lọ́dọ̀ rẹ ọlọ́run àwọn ìrànlọ́wọ́. àwọn àánú àwọn ìkẹ́ yìí tà ẹ̀ ní lálàṣẹ ara wa wàhálà بلا رغب معطي بلا طلب isa agogo fúra ara tí wọ́n máa wó báyìí pé á ah, ṣèmi náà ni ó dẹ̀ ní nǹkan ìṣá ṣèmi náà ni kí ìdẹ̀ tó ti ṣá ah, báwo ló ṣe jẹ́ náà táwọn èèyàn kún máa àwọn ìlúmíà tó rí ìgbà tọ́lọ́mbá ṣe orí fún ní pé ìmọ̀ ó dágbọ́n sí ni ah, oore táyé máa sọ pé wọ́n náà dágbọ́n sí ọlọ́wà ṣe fún ẹ̀ o tó bá ti ń jẹ pé ọ̀nkan èèyàn ti ń bọ́ sójú ẹ̀ oore yẹn ń pọ̀ ń tẹ̀lera wọn aya ni ó dàbí ọgbọ́n ni ojú lé léyìí ọ̀rọ̀ tí ò tí tọ́rọ̀ ní

kọ́lọ̀ kó pèsè rẹ̀ fẹ́ni kankan wa. àmín. oore tó máa máa bá àwọn ọ̀tá wa nínú jẹ́ ọlọ́njọ́ túbọ̀ máa ṣe fún wa. àmín. afẹ́lẹ́ yìí náà kíra wa káàbọ̀ ní ọjọ́ tòní à ń bẹ ọlọ́run bá kó jọ bí rọ̀mọ́tàn náà ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ báyìí a ti fẹ́ kó ogún kúrò nínú rẹ̀ a ti ń tì lọ kọ́lọ̀ kó jọ kó túbọ̀ gbà ní àbádà fún wa. àmín. à ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ẹ̀rí pé lánàá ta bára wa sọ kẹ́yìn náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpànìyàn ilé tí ó gbọ́ tó gbòde kan àdìyẹ ká mọ̀ bó ṣe jẹ́ spẹ́ẹ̀sì wa ìsìn àláfíà yìí lára orúkọ rẹ̀ tó ń rò náà ní pé àláfíà ní ìsìláàmù fẹ́ ìsìláàmù ò fẹ́ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìpànìyàn torí ẹ̀ náà ló fà tó jẹ́ pé nínú ẹ̀sìn Islam kò tọ́ ká sọ pé ìjọba ṣe nǹkan kan fún wa kò tẹ́ wa lọ́rùn àwa protest Islam ò fẹ́ torípélá bẹ pé ẹ̀ ń fẹ̀hónú hàn ẹ jáde síjọba ẹ̀ ń pariwo nílùú ẹ̀ ń blọ́ọ̀kù títì ẹ̀ ń ṣílẹ̀ ẹ̀ ń ṣe tọ̀hún ẹ̀mí lè tibẹ̀ ṣòfò ní ìtòyẹ pé ó ti ṣẹlẹ̀ náà sẹ́yìn náà láì mọye ìgbà tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ti tibẹ̀ lọ gbogbo ń tàn sọ nínú súnà rí ń tàn sọ nínú sàlàfíyà rí o tí wọ́n ní o fẹ́ gbọ́ o fẹ́ mọ̀ gbogbo ń tàn sọ nínú ṣẹ̀ríà náà rí tó ló ètì ṣẹ̀ríà ṣẹ̀ríà ìsìláàmù ń pèpè sí pé àlàáfíà gbogbo tó bá lè àlàáfíà wà ní ìsìláàmù ń mójútó gbogbo tó bá dá wa lálẹ́ ìsìláàmù ń takò ni káwá jáde sólórí kó má jáwa àwọn èèyàn tí wọ́n jáde sólórí tẹ́ ń ṣe òdá ṣe bẹ́ẹ̀ mọ́ ti tiwa ò fọwọ́ sí ẹyẹ dí títì ẹyẹ ṣe ìdíwọ́ fún ètò ààbò mọ́ ẹyẹ ṣe ìdíwọ́ fún ètò ìlera mọ́ ẹyẹ ṣe ìdíwọ́ fún àti jẹ àti mu àti kálọ kábọ̀ ìgbòkègbodò ọkọ̀ ẹyẹ ṣe ìdíwọ́ fún gbogbo ohun tó bá ṣe fún tíjọba bá ṣe tí ò tẹ́ lọ́rùn ó náà tá à ń gbà fi ìkan nínú ẹni kẹ́ consult àwọn tó bá jẹ́ àgbàlagbà àwọn abẹnugọ àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ìlú ẹ jẹ́ kí wọ́n bá ìjọba sọ̀rọ̀ ẹ kọ lẹ́tà ẹ ní àwọn aṣojú ẹ jẹ́ káwọn kan lọ rẹpẹ́sẹ̀ntì ẹ̀yin tẹ́ ń fi ẹ̀hónú hàn yìí kan lọ sọ ń tẹ́ fẹ́ ẹ máa ti sọ títẹ́ tí gbégbé tàbí ń fẹ́ sọkọ yẹn wọ́n tí wàá dá ilé náà ni ẹ bá fi wá àrò kódà pé láńgbèjì gọ́ọ̀mẹ̀ntì gbọ́ náà ni pé kẹ́ ẹ dà lóru lórí rárá o rárá ẹ má dà lóru lórí ẹ má dàlúrú ẹ wo implication rẹ̀ ẹ̀mí tó fẹ́ tibẹ̀ lọ yìí ńkọ́ ẹgbẹgbẹ̀rún dúkìá tó fẹ́ tibẹ̀ bàjẹ́ yìí ńkọ́ ibi tẹ̀mí náà níbi tá a ti kúrò lánàá bẹ̀ náà látúntì wà lónìí a sì ń tẹ̀síwájú lórí ẹ̀ túrú tẹ̀ tútù wá pẹ̀ka tuntun kó nǹkan mi mọ́ra àti káyanjú ẹ̀ náà bó ṣe gbogbo ẹ̀ mọ́ra yìí náà ọlọ́run bá wa lòdì sí ìpànìyàn oníwọlá tẹ́kítùlù àwọn fúnṣàkùn ẹ̀yẹ para yín ẹ̀yẹ para yín ẹ jìnnà sí ìwà para yín. ọ̀kọ́lá sallallahu alábìnrin alkiyamọ̀ tí ní dé. Àtàyà kí sọ̀rọ̀ lè harajù. Ó ní kó tó di pé ayé yìí dópin àwọn nǹkan ká ṣẹlẹ̀ ń bẹ̀. Ó ní alharajù àpọ̀ rẹpẹtẹ. Sọ̀rọ̀ lè harajù. Alharajù. Òṣìṣẹ́lọ́ bá ní máa pọ̀ rẹpẹtẹ. Wọ́n lè harajù yá ah, Rasulullah. Ah, àwọn sọ̀hábà ní ìròjíṣẹ́ Ọlọ́run kí ni tí ń jẹ́ harajù tó máa wá pọ̀ rẹpẹtẹ yẹn. Akọ́lá Rasulullah. ní ẹ̀yàn ọlọ́mọ kéwú. rajib ó ní alharaj òṣìṣẹ́lá máa tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn náà ọ̀rọ̀ yẹ ó fọkabúlárì kan ni kò yé wọn na náà bí sọ àwọn náà wá bèèrè lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run pé òṣìṣẹ́ ọlọ́run bá kí ni harrod ọlọ́run dẹ̀ máa ọmọ báyìí wá láti lè máa fi káwọn máa padà rántí ló fi ní ká ànábì ló kẹ́límà yẹn béèrè pé kí ni túmọ̀ rẹ̀ ànábì ní ìpànìyàn nípakúpa ni tó bá ti túbọ̀ tán ayé ó máa pọ̀ gan-an àwọn èèyàn máa para wọn àwọn èèyàn máa wọn àwọn kan ah kó má jẹ́ mi kó má jẹ́ wa. ṣùgbọ́n ànábì ní àwọn ẹnìkan wà nínú irú ìṣesí báyìí lásìbọ̀ tán ayé èmi ò wá fẹ́ kí wọ́n wà nínú wọn níṣẹ́ àìwọ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá mi mùsùlùmí àbí wọ́n náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọmọlúwàbí tó wà lọ́ọ̀kan tí wọ́n náà ń bọ̀ wá kírun láìpẹ́ pẹ̀lú àánú ọlọ́run alẹ́ mi ò fẹ́ kí wọ́n pààyàn mọ́ tó bá ti ṣe rí èmi tí wọ́n bá ti wà wa sọ òun náà ní fi ń fẹ́ lónìí ká tún bá ọ̀dọ́ wa sọ̀rọ̀ ká bá àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa lọ́kùnrin ha ẹwọ kó pé wọlá tún fẹ́ bá sọ lónìí ìpànìyàn yìí ó ṣe sọ́dọ̀ yín púpọ̀ ẹjọ́ àbúyà ń bẹ̀ yín ni àárọ̀ yín à ń tún yà ń bá yín ni ẹ fòpin sí ẹni àwọn ẹgbẹ́ tẹ̀wá inú ẹ̀ ni ẹwà lẹ́ ń yín kaskọ́s ẹjọ́ ẹjọ́ kó dópin náà mo bẹ̀yìn torí tọ́lọ́run mo bẹ̀yìn torí tọ́lọ́run àwọn ẹgbẹ́ tẹ wà nínú ẹ̀yẹn tó yẹ pé ohun tó máa ń lèdì sí ni pé wọ́n ti pàkan bí àwọn náà fẹ́ pàkan padà ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ mọ́ mo fi tóbi ọlọ́run bá bẹ̀yìn ẹjọ́ ẹ tijú oṣù táwa nínú èyí kẹjẹ́ kí wà sí ìṣiṣẹ́ lára yín ẹ má para yín má ẹyẹ pẹ̀ra yín nípa kópa yìí má ẹyẹ ìṣẹ́ra yín léṣe má ẹyẹ lera yín kiri má ẹyẹ dẹ́rù bara yín má ẹyẹ halẹ̀ mọ́ra yín má tí ẹyẹ dẹ̀ ní ara ilé gbọdọ̀ mọ́ ẹni wọn ṣe láyé gómìnà lọ́láwà nínú yìí president lọ́láwà nínú yìí minister wà nínú yìí commissioner wà nínú yìí senator wà nínú yìí speaker wà nínú yìí oríṣiríṣi nǹkan ló wà nínú tẹ̀sífẹ́ tukọ̀ lù yìí. ìnáwó kódà ìmọ̀ọ́mù wà nínú yín. fìdíyàtún ni a mànú bí rabbihim wa zidnahum huda. ọlọ́run ròyìn àwọn èèyàn kan lánàá ọlọ́ni ìnáwó fìdíyàtún ni a bí ẹjọ́ torí

ẹran tí ọba tó dá yín sáyé kò dá yín sáyé kẹ̀lú ọwá para yín ẹ̀jọ́. àmàlù bí rọ̀bì ní. ọlọ́run bá ní àwọn ọ̀dọ́ yẹn àwọn eléyẹn gbọ́ lọ́wọ́ bá wọn gbọ́ lódodo wọ́n ti nà mú dá bí mú mú dá. ọlọ́run ní tìtorí bá gbọ́ lódodo yìí òun dẹ̀ ṣàlékún ọ̀nà mọ̀ fún wọn ẹ̀yin náà ẹ̀jọ́

yín gbogbo wọn náà lọ́mọ padà fẹ́ra wọn lọ́jọ́ ọ̀la a fẹ́ kí gbogbo wa ti di dáadáa káàmọ́ wa náà di dáadáa kájọ produce nǹkan dáadáa sílùú yìí àwọn kan wà ìkà ni wọ́n àwọn fẹ́ lò yín ni àwọn kan wọ̀ ọ̀daràn ni wọ́n àwọn fẹ́ máa fẹ̀yìn gbá fúrọ̀tì fi dàlúrú ni ọwọ́ àpá ọmọ àwọn oròyìn lágbára burúkú ẹ má ta ọlọ́run. wọ́n ní táyé bá sọ nídìí náà náà máa padà fi bú ni lọ́la. wàrọ̀ bá kọ́ná aláàkúlù bíi ìzẹ̀kọ́

ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì náà ẹjọ́ tó tọ́ lọ́wọ́ ẹjọ́ ẹjọ́ ẹ lè examination fún ọmọ yìí ẹ ṣáà ní kankan tẹ ẹ ní pákéjì kan máa ń ṣe fáwọn kan tẹ bá pè wọn tó bá ti sọ pé àwọn òṣè bá kan wọn ẹ bẹ́ẹ̀ ṣe máa ń ṣàánú wọn ṣe ṣe dáadáa sí wọn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ invite àwọn scholars ọkàn yín bá balẹ̀ sí kí n ṣe àwọn tó ti máa sọ̀rọ̀ burúkú sí wọn tí náà tún bí wọn ọ̀ràn yàn kọ́ ni ká rójú wọn ọ̀ràn yàn kọ́ ni ká mọ̀ wọn kọ́ ṣàjókòó ń bè kọ́kọ́ dẹ̀ máa gbọ́ ní tà wọn sọ kẹ́ẹ̀dẹ̀ sí kẹ́ fún wọn ní nǹkan ẹ dáadáa sí wọn ẹ jẹ́ wà òkè ẹ kán ẹ̀jọ́ ẹ láfara wọn ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè rí wọn ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè connect wọn ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè invite wọn tí kò ní jásí pé أراد èròǹgbà tiwa ni pé àwọn kan kí gbogbo ọ̀dọ́ lálàáfíà kí gbogbo ọ̀dọ́ hmm. kankan nínú ọ̀dọ́ àwọn tá ń gbòòrò àwọn tí wọn àwọn náà látún fi wá àsìránṣẹ́ sí tẹ́yìn tẹ́yìn wá jẹ́ olórí tẹ́ẹ̀ bá lè wa lọ́wọ́ lórí ìta ń sọ yìí ọ̀la tí náà o. ọ̀la tí ń o gbogbo ẹni tọ́lá kó sípò gíga mo ń èdè nàìjíríà lónìí ẹjá wà nǹkan ṣe sọ́rọ̀ àwọn ọ̀dọ́ wa lára ń tá kíyèsí náà ni pé ọwọ́ dilẹ̀ jù lára ń tá kíyèsí náà nìyẹn lára ń tá kíyèsí gbogbo àwọn tí wọ́n pẹ̀lú tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin dọmọ olóṣó ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ẹ̀fù bọ́ ṣe ń dínrún gbogbo eléyàn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀sìn ma gbogbo àwọn tó dẹ̀ máa ń sábà fa gbogbo kéèyàn lọ lórílẹ̀-èdè ò ní àwọn yẹn láti fi ń bẹ ọ̀nà kọ́lọ̀ ọjọ́ lọ ìtò wá kàn lónìí ní ìpànìyàn tá sọ yìí sẹ́ ẹ já fòpin yẹn náà ẹ yí para yín ẹ fòpin sí ẹ àfẹ́ gbọ́ mọ́ ò ẹ̀yin ìjọba náà mi ìpàṣẹ fún yín mò ń bẹ̀ yín àárọ̀ yín iṣẹ́ torí pé náà lẹ́ ń ṣojú wa kò sí tó kàn pẹ̀lú allocation kò sí tó kàn pẹ̀lú gbogbo tó ń wọlé ẹ̀yin ọ̀dọ́ yín ló ń dé sí ẹ̀yin náà lẹ́dẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ yanjú rẹ̀ èyí tó kàn wá ní ètò ààbò kálálàáfíà nílùú ètò kàwa o lè tó ọrọ̀ ajé wa ètò kàwa lè tó iná mọ̀nàmọ́ná wa ètò kàwa lè tó ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ ń ṣe fẹ́ ṣe ẹ̀yin ẹtì wà ń bẹ̀ ọ̀rẹ́ dì àwa máa máa fàdúrà ràn lọ́wọ́ ní pípọ́ lọ ń jẹ́ ẹ̀rí ṣe lára ètò ààbò náà ni ètò ìgbáyégbádùn àwọn ọ̀dọ́ ọ̀la ọ̀dọ́ tọ́jọba ti lálàáfíà lórílẹ̀-èdè kan ọ̀la orílẹ̀-èdè yẹn náà ti gbádùn. wa qala sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n tọ́jọ orílẹ̀-èdè ò bá ti lálàáfíà tí wọ́n bá ti di pọ́ńpara wọn pakópa báyìí tọ́ọ̀dù orílẹ̀-èdè bá ti di oníṣìnà ọlọ́tí tọ́mù mukumu báyìí. ìgìtà ní mo kọ́mù sáwọn kọ́mù là kọ́mù sí. ẹ̀rí ti pọ̀ ńlẹ̀ tá àti ìtù anábì ní ó da ajá tu eléyìí lónìí. ìgìtà ní mo kọ́mù sáwọn kọ́mù là kọ́mù sí. oṣù ọlọ́wọ́ bá ní ẹ tètè make use of potency nǹkan márùn kan kó tó di pé márùn kan di wa bá yín. sábàbàkà kọ́bí láhàrọ̀ mi kà. anábì ní àsìkò gbà tó wà lọ́dọ̀ọ́ tètè lò ó tètè lu àsìkò ọ̀dọ́ ẹ̀ jẹ́rí gbogbo tẹ́ ṣe nísìnyí ẹ tètè lu àsìkò ọ̀dọ́ yìí fi ṣe dáadáa kó gbó dé ẹlòmíì Sheikh Abdul Wasiu ẹ̀yà akúmọ́lọ́hù ọkọ̀ gbọgbẹ́ ọkọ̀ gbọgbẹ́ lónìí ó báyàn lọ́kàn jẹ́ púpọ̀ ọmọ mi ń jọ ìyàwó rẹ̀ báyìí lọ́dẹ̀ máa wá mú àdẹ̀pá wọ́n ní òun náà ti pààyàn rí wọ́n ti fi kaskos ní travel out kò sí nàìjíríà ìjọ tó bá dé báyìí ó ti ní information rẹ̀ lọ́wọ́ ẹ kàn rí pé àwọn ẹbí wa bú sí gbé àfẹ́mọ́ àfẹ́mọ́ ó tó kẹ́ ẹjọ́ tó rí ọlọ́run ẹjọ́ kó tó kẹ́ ẹlòmí kẹrẹ̀ rí òun graduate

ẹ̀sìn olópọ̀jù ń bẹ̀ àwọn ọ̀dọ́ kan náà wà lánàá àwọn náà ti di bàbá lónìí ṣìbí bákan ṣìbí kankan náà ọ̀dọ́ tàná yìí ń gbọ́ tán ti wá di bàbá lónìí tó ní kálukú náà ti ń kọ̀ntrólù tó ń kọ̀ntrólù kí ló wá ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́ tòní ṣọ́pọ̀lọpọ̀ wọn ní àwọn adarí ẹ̀sìn kan tí wọ́n ń gbọ́rọ̀ lẹ́nu ẹni ìyá kan àti bàbá kan ló bí wọn àwọn àpá kan ni wọ́n kó wọn jáde àwọn kan ni wọ́n jókòó náà kó wọn wọn. àsìkò ìgbà tó wà lọ́dọ̀ yìí tètè ló dáadáa mo bẹ̀ẹ́ torí tọ́lọ́run. wọ́n fi làhárọ̀ ah, tó má dájú torí tọ́lọ́run ẹ̀rọ ọmọ náà tó jáde tó ń wòròwòrò ìjọba ẹwà nǹkan ti sọ̀rọ̀ rẹ ọmọ tó náà pariwo dájú kálámà rẹ ni huwa ká sọmọ rẹ sọmọ rẹ. Allah.

ká. tó dìbà tí àárẹ̀ ma dé tagba ma dé tó ní ṣe tó ń ṣe yìí. wájìnà ká kọ́bílà fákiri ká. bàtà ṣeré tó ṣe ń jẹ tó ń rówó mu. kọ́bílà tó dìbà tí nǹkan ò ní dàbí mọ́ kò sí gbogbo nǹkan kan. bọ́kà ìṣògùn líkà. bákan náà ìgbà tí ìgbà fàyẹ sílọ̀n fàyẹ kéwú fàyẹ bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀sìn kí ló fẹ́ kí ló níìdì ó lóun fi ń kọ̀yà ni fúnẹ̀ ẹgbẹ́ ń ẹgbẹ́ tàwọn ẹgbẹ́ àgbẹ́ kọ̀yà ni rárá tó bá fẹ́ kọ̀yà tó fẹ́ kí wọ́n tàbá ẹ̀ tó fẹ́ kábúrú ṣe tó fẹ́ káwọn ọ̀tá fojú sí ẹ tó fẹ́ kí wọ́n ṣì tì ó ní òun fẹ́ kán ṣì tì òun ni ó nǹkan tó ń bá sọ nínú ti jọyìn ẹ̀kíní kan àwọn àdúrà wà tí wàá fi protect rẹ pẹ̀lú àwọn ọlọ́run nínú ẹ̀ ní ayatul kursi máa ka lọ́pọ̀lọpọ̀ gbà nínú ẹ̀ ní

ó lè jó díndí ó lè jó díndí gómìnà state kan ní ẹlọ́la ó lè jẹ́ spíkà ọ́ọ̀sì kan sí ní ẹlọ́la tá a ma ó lè jẹ́ kan nínú àwọn ènìyàn kan lórí ilẹ̀ yìí sí ní ẹlọ́la a ma torí pé nítorí kálukú náà ṣáà máa ń fẹ́ gbọ́ ni kán pè é sáwọn pò kán máa pè pò ńlá ńlá yẹn mọ́ yín ẹ bẹ́ẹ̀ náà làwọn náà orò kan pò lè dì ti rìn sẹ́yìn ìrìn tó rọ̀fù ni ó ti padà wá padà wá padà sójú ọ̀nà ó wá dépò tó ti dé lónìí wọ́n náà tètè lu àsìkò ìgbà tó ṣe ní. wàyà àtàkà kọ́bílà máa ò dín ká. bákan náà ìṣẹ̀mí rẹ kó tó di pé kú dé. wàyà àtàkà kọ́bílà máa ò dín ká tí kú bá máa ti dé kò máa ṣe padà wá tún ṣe máa. àyà àtàkà kọ́bílà máa ò dín ká. tẹ́mi bá ti bọ́ lára ó máa ti bọ́ náà mà nìyẹn. tẹ́mi ti bọ́ máa ti bọ́ màrè ẹ̀yin òbí wa ẹ jẹ́ pa àwọn ọmọ wa jókòó ẹ jẹ́ pa wọn jókòó ẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ àfà ẹ̀yìn àfò ní wáàsí ṣeré ṣíkàbílì wáàsí ìyẹ̀dàkúnmọ́lá kò sí bá ṣe fẹ́ sọ̀rọ̀ láwùjọ yìí káà ní máa fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfà yìí gbogbo táwa ń sọ yìí àwọn kan ni wọ́n tún dira fáwọn ọmọ yẹn wọ́n tún ṣáájú fún wọn wọ́n tún ṣóògùn fún wọn àwọn míì náà tún náà wọ́n bá wọn ṣàdúrà àwọn kan tún àwọn tún lórí òkè fún àwọn ọmọ yẹn ẹtún ní gbogbo ìtẹ̀ ń ṣe yìí àwọn ọmọ tí yín náà ẹ̀ ni ẹ̀ ronú tàtúbọ̀tán àwọn ọmọ tí yín náà owó tẹ̀ yi méèkì lára àwọn èèyàn lẹ́wọ̀ owó owó tẹ fẹ́ owó tẹ̀yìn fẹ́ rí ìyẹn lẹ́yìn pàtàkì. látẹ̀zú làkọ̀dà máa abidi yawmal qiyamati hatta yus'ala an umrihi fima afna. láti parí ẹ̀ pẹ̀lú hadithi lónìí anábì sallallahu alaihi wasallam. la tazula qadama abidi. anábì náà ní kúrò wájú ọlọ́njọ́ gbọdọ̀ kíyàmà. hatta yus'ala an umrihi fima afna. níbi tá a bá dúró sí lọ́dọ̀ ọlọ́run níbi tọ́lọ́ bá kó tó ṣàkójọpọ̀ gbogbo ara ẹ̀dá sí ó ní ẹ̀dá kan ní kúrò omi tó bá wá dúró yẹn tọ́lọ̀ fi máa ní kí wọ́n ṣe béèrè nǹkan mẹ́rin lọ́wọ́ wọ́n àti ẹ̀dá lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tí wọ́n máa béèrè lọ́wọ́ èmi àti ẹni pé ọjọ́ orí wa tá a láyé ọdún tá gbé láyé. tí máa fọ̀ náà orí kílẹ̀ mi wá tán sí. tí máa fọ̀ náà o. ṣébi pẹ́ ń fẹ́ra yín kaskọ́ọ̀sì ló fẹ́ kó tán sí má jẹ́ kó tán sí ẹ̀jọ̀ torítọ́ lọ́hùn. tí máa fọ̀ náà wọ́n á bihi. Gbogbo ẹni náà wá jẹ́ onímọ̀ tẹ́ mọ kí ó jẹ́ mọ tàǹtọ̀. Ìjẹ́yìn náà wá sọ. Jẹ́yìn náà mọ tó dà sí tí ò dáṣẹ́ wá dákẹ́. Ẹ̀rú wá ń bà yìí. ni àfàyà ọ̀rọ̀ tá a fàyà sọ ọ̀rọ̀ yìí tóbi ju Àtàwọn ẹ bá mọ̀ rárá àbú wọn. Àbáwọjà. Wọ́n náà bá tó bá bèbè ṣe bá wọn sọ ni wọ́n náà bá wọn sọ ní gbogbo àjọ bá wọn sọ pẹ̀lú àánú ọlọ́ ṣe bọ́ ọmọ wa ni wọ́n ṣe bá àbúrò wa ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbọ́n wa ni wọ́n ṣe bọ́ ọ̀rẹ́ àwọn ọmọ wa ni wọ́n ṣe bá àwọn èèyàn ṣe bá gbogbo iná ni wọ́n ó máa nípa ọmọ ẹ ṣe kọ̀lẹ́tì mú ní káàdì. wà ní ilmi yìí máa bá àmì lábìgí. tó o bá tiẹ̀ dá mọ̀ fisikálì jẹ́ kó dé lójú pé àwọn ọmọ ẹ ti wà ní institution wọ́n ti ní ọ̀rẹ́ nínú wọn. wà ní ilmi yìí máa bá àmì lábìgí. torí ẹ̀ tó o bá ṣèkì jẹ́ ká jọ pariwo sọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀ ká bẹ̀ wọn ká tù wọn ká bà wọn tí kíni yẹn bá bẹ̀rẹ̀ tán á kàn yẹn á kàn ọmọ jẹ́ náà. wà á máa lè yí ní àyínà kí tásábà bó rí ẹ̀ níta ti kúrò ní pé ìmọ̀ rẹ báwo ló ṣe lo ìmọ̀ rẹ sí ṣóun fọ́ bẹ́ẹ̀ àti ṣàlàyé òdodo ọ̀rọ̀ ni. wàá máa lè he. dúkìá rẹ owó rẹ tó ní láyé. ìyá iná kí tásábà kú wà fí máa ń fọkàn kú. ọlọ́run bí èèyàn jẹ́ àgbẹ̀dà kan pé ń bolo ti kó jọ wà fí máa ń fọkàn kú ń bolo tún ná sí. wà á ń jí sí mi èèfé máa bì láàbù. ẹ̀mí ẹni yẹn ti ṣe kìkìkìkì wọ́n tún máa bèèrè pé mítúmbò ló ń ti kówó jọ. wọ́n bèèrè o. wọ́n bèèrè lọ́wọ́ ẹbí tó ti kó jọ. ibi wọn náà mọ bó ṣe ń tí ó ṣe ń ṣe fáàdíje tó ti ní nǹkan kan ibi tó ti kówó yẹn jọ pátá wàá ṣàlàyé ẹ̀fọ́ bóyá bí iṣẹ́ tó ń ṣáájú tó ń dira fáwọn èèyàn yóò tó rí ń bẹ̀ tó ti fi kọ́lé tó ti fi kọ́ sẹ́lẹ̀ tó ti fi kọ́lé tó ti fi ra mọ́tò tó ti fi oríṣiríṣi káàkiri tó ti fi ra alẹ̀ kiri wà á tún ọ̀rọ̀ yẹn sọ lọ́dọ̀ ọlọ́mi tó ti kó bákan náà ẹlẹ́mí àtọ́ pé ẹlẹ́mí kókó omi jọ lọ́nà dáadáa ni ẹlẹ́mí àná òun kówó oúnjẹ lọ́nà halal ni alábìnrin ọlọ́run á tún béèrè lọ́wọ́ ẹgbẹ́ bò ní wọ́n náà tún nọ́ọ̀tì ẹ̀ òótọ́ sálárì ni òótọ́ kọ́ntrátì ló gbà òótọ́ bísínẹ́sì ló ń ṣe ó wá lọ fi mutí ó lọ fi sáfẹ́fẹ́ ó lọ fi sáfẹ́wó òfin taṣẹ́wó òfin hùwà bàjẹ́ òfin hùwà kà. wà á ń jísìmì. arábìnrin bákan náà. jísìmì kì í fi mà abílà. ọ̀nà ọlọ́run á béèrè lọ́wọ́ ní kálukú jọ̀gbọ́dọ̀ kí wọ́n pé ara wa yìí à ń jẹ à ń à ẹ ẹ kí ni ara rẹ wá gbó sí. yẹ̀rùn tó ó ah, Ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tàná ló ń sọ̀rọ̀ yìí o. Àbúlà àtàríyà báyà lẹ́yìn ìtajà bá báyà rìn odò yá ó máa hàn. Àbúlà àtàríyà ni ó máa ṣe ìwé bájá sí pásùkù ọ̀dọ́ lè padà wá ni. Fáwọn kú bí òbí máa fa àlẹ́ máa ṣe é. Kí a bá mọ̀ tó àdún kí a máa rùpá bí mo ṣe lè dọmọdé ni kò ṣe ṣe mọ̀ ìgbà tó wà lọ́mọdé náà ní kò tètè ló dáadáa ẹ̀yin government ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin àfà ẹ̀yin gbogbo èèyàn nípò o ká bẹ̀ wọn kí wọ́n fi àwọn ẹgbẹ́ tí ó ń la ìpànìyàn tó ń la lọ kí wọ́n fi lẹ̀ à ń tẹ̀síwájú lọ́la pẹ̀lú àna ọlọ́run akọ́lùmọ̀ tẹ̀síwájú subhanaka allahumma hamdika shada allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk rahmatullahi wa barakatuh وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا alamin commercial wà ní ìjẹmọ̀ àgbàdún ní abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní 1466. ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta